mo kí gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà mo sì kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àgbàlá Gabriel ẹ̀yin ni mo wá bá ẹ̀yin ni mo wá bẹ̀ ọ́ ẹ bá ń bí àgbàlá Gabriel ẹ bá ń fi ẹ. oore ni wọ́n ṣe mí mo sì dúpẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ń sọ gbogbo ẹ̀yin náà dáwó fún mi ẹ kúkú mọ̀ mí Àgbàlá Gabriel lẹ́mọ̀ nígbà dáwó fún mi nígbà tó mú mi jáde síta ẹ ṣé mo dúpẹ́ o àti ilé àti ṣọ́ọ̀bù àtọjà àtọjà tí wọ́n rà síbẹ̀ àti àti ìyàwó tá a fẹ́ síbẹ̀. àtàsọ́run àtàsọ́run wọn tí wọ́n láwọn bọ́ sí mi lọ́rùn ní kọ̀ọ̀kan mo yọ̀ǹda gbogbo ẹ̀ pátápátá mo yọ̀ǹda mo yọ̀ǹda mo yọ̀ǹda gbogbo ẹ̀ lọ́wọ́ àgbàlá Gabriel mo dúpẹ́ wọ́n ṣe dáadáa fún mi o ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ má ṣe pé fún mi mọ́ o èmi àti àgbàlá Gabriel ẹ fi wálẹ̀ fọlọ́ ṣùgbọ́n lọ́ọ̀ ló dá mi ló sì dá Àgbàlá Gabriel tó bá yẹ pé mo ṣàìdá ó sì yé mi ó yí Àgbàlá Gabriel ó yí Àgbàlá Gabriel ó sì yé mi ọjọ́ yé wa ọjọ́ ọjọ́ yé wa èmi ò léèyàn tí ó jà fún mi lórí social media mi ò sì láwọn tí ó bá mi ṣépè mo mọ̀ pé mi ò lẹ́nìkan ṣùgbọ́n mo lọ́lọ́ mo lọ́lọ́ mo lọ́lọ́. Àgbàlá Gabriel mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni o mo dúpẹ́ o ẹ ṣé gan Àgbàlá Gabriel ẹ ṣé dáadáa ẹ ṣé dáadáa ẹ ṣé dáadáa ní ayé mi àwọn tó ń gbìjà wa tí wọ́n ṣùgbọ́n àwọn tó ń gbìjà wa tí wọ́n sọ ilé tí wọ́n ń sọ tọ̀hún àwọn ni mo sọ ilé fún o mo wá dúró lórí ilẹ̀ tí màá wọ̀ sùn ló bá jẹ́ pé ẹnìkan ló pè mí láàrin mi àtọ́lọ́ ó pè mí pé ìwọ Muyideen tó pè mí pé ìwọ Muyideen jẹ́ á mú Àgbàlá Gabriel wálẹ̀ tàbí èèyàn kan wà ní kọ̀rọ̀bì kan tó rán mi sí Àgbàlá Gabriel pé lọ ṣe bẹ́ẹ̀ lọ ṣe báyìí orí ilẹ̀ tí mo dúró sí kó má gbé mi kó má ṣe dáadáa fún mi kí n parẹ́ má yẹ kì í sẹ́kù lójijì ṣùgbọ́n tó bá jẹ́ pé kì í ṣe ẹnìkankan ló rán mi sí Àgbàlá Gabriel pé kí n mú wálẹ̀ tó jẹ́ pé ebi ló pa mi wọnú ọjà Bódìjà tí mo fi lọ ṣe àbárù kí n jẹ́ èèyàn láyé mi mo tiẹ̀ fẹ́ fi léyìí mọ́ bí wọ́n bá parọ́ mọ́ èèyàn téèyàn bá wà lórí òdodo bóyá Ọlọ́run máa ń dáyàn láre ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹnìkan ló rán mi sí Àgbàlá Gabriel pé kí n mú wálẹ̀ kí n má jẹ èèyàn nu ayé mo ṣe ń lọ léyìí mo ṣe ń lọ yìí kíkọ pa mí lónìí ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹnìkan kan rán mi sí Àgbàlá Gabriel láti ṣàìdá fún Àgbàlá Gabriel. bí mo ṣe ń ẹ ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹnìkan kan ò sí àgbàlá Gabriel láì dáa ń o yóò ni o yóò le ni o kémi náà nínú ayé o ìfẹ́ o ṣọ́ọ̀bù ìfẹ́ o ọjà tí aláwọ̀ láti ṣọ́ọ̀bù náà ìfẹ́ o. gbogbo tí ẹ láwọ̀ sí síbẹ̀ èpè kú òǹbẹ̀ ìfẹ́ ọ̀sádùpẹ́ pé mo mú ẹ̀mí mi kú òǹbẹ̀ láyọ̀ àtàlàfíà gbogbo ẹ̀yin tẹ́ wá sí pé òun mi pé mú ìdí ìkú sí báyìí ó sí báyìí ẹ ṣe mo dúpẹ́ o mo wá ń ṣe ládùúgbà pé irú olóore tí Àgbàlá Gabriel jẹ́ kẹ́ẹ̀tó dáwó fún mi àti irú olóore ló jẹ́ kí n tó kúrò lọ́dọ̀ rẹ̀ ọlọ́run gbé pàdé ẹ̀yin náà gbogbo ibi tẹ́ ẹ bá ń dé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣépè fún mi ni o ẹni tí ò tí ì nà pàdé rẹ̀ ọlọ́run ó gbé pàdé òun àtọmọ rẹ̀ o ọlọ́run ó gbé pàdé ẹ̀yin àtọmọ yín o gbogbo ẹ̀yin náà ṣépè fún mi. tágbàlá Gabriel ṣe fún mi irú irú irú olóore bẹ́ẹ̀ irú oore bẹ́ẹ̀ ẹ̀yin náà ṣàlábà pàdé rẹ̀ ọ̀ ẹ̀yà àtọmọ yín gbọ́ ẹ̀yin tẹ́ ẹ ṣépè fún mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣépè fún mi ẹ ṣé mo dúpẹ́ o wá ń pò lórí social media lénìí wá ń pò lórí social media lénìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe pé fún mi ẹ ṣé mo dúpẹ́ o. ẹ yẹ pé gbogbo èsì tó bá yẹ pé gbogbo èpè tí mo ṣe mo ṣe lórí asẹ́ ni ẹ̀kọ́ déètì nílẹ̀ mi nílé wá sórí social media yìí máa láyé láyé láyé. mo mo padà bọ̀ lẹ́yìn ọdún kan ṣùgbọ́n tí n bá padà dé lẹ́yìn ọdún kan mo dolówó ni o dolówó ni o tí bá padà dé lẹ́yìn ọdún kan tí parẹ́ máa yé. ìwà tí ń tọrọ jẹ bó ti lè wò ó kéré tó ìwà tí ń tọrọ jẹ bó ti lè wò ó kéré tó wà padà wà lẹ́yìn ọdún kan. ẹ jẹ́ pé mi ò ṣàbùrú ságbàlá Gabriel ìwà tó bá jẹ́ pé a ṣùgbọ́n tó bá jẹ́ pé àbúrò ni mo ṣe sí àgbàlá Gabriel lẹ́yìn ọdún kan tí mo ní máa padà wá kí n ti kú kó tó dijọ́ náà ẹnìkan kan máa gbúrò mi kí ni pa ẹ máyé kí ni pa ẹ máyé mi ò léèyàn o ṣùgbọ́n mo lọ́lọ́run àmọ́ o gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣépè fún mi dèédé ní tí Àgbàlá Gabriel tó fi wọ́n orí fún mi iná ni Ọlọ́run fi wọ́n orí fún ẹ̀yin àtọmọ yín náà ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀.